fún ààrẹ ti ń ṣèyàn gba oríṣiríṣi ọ̀nà eléyìí tí wọ́n kọ́ níṣẹ́ ṣùgbọ́n láwọn àgbà míì gbogbo èèyàn tuntun máa gbà lọ́sípítù ọlọ́run ẹlẹ́dàá wa ó lè ní kí àwọn èèyàn tó yìí kó fìdí rẹmi kí gbogbo làálàá wọn kó forí sápá kọ́mọ̀sì bíi kọ́mọ̀sì bíi èsì kan wọn nígbà tẹni tá a rẹ ń ṣe báyìí tó bá gbéra tó lọ sọ́dọ̀ àwọn ẹni tí wọn mọ alukur'an ké tí wọn sì máa ṣe rúkúyà wọn wá ké alukur'an sí lára láti lè bá a fi wá ìsọ lọ́dọ̀ Ọlọ́run ọba kọlà níbi aburú ti ń ṣe Ọlọ́run Ẹlẹ́dàá wa ó lè mú kí ìbàlẹ̀ ọkàn kó ṣẹlẹ̀ sí ẹni tí ara ń ṣe yìí báyìí apá kan nínú tí ń ṣe kó di ti ó di àwátì ṣùgbọ́n káwọn akùdíẹkùdíẹ kan tún ṣẹ́kù lára rẹ̀ nínú tí ń ṣe yìí kílẹ̀ iná tún wá dá hílàhílò kan sí lọ́kàn pé alọ́sibítù wọn àrí nǹkan kan ṣe sí àwọn ẹni tó sì ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tá nàbì sallallahu alaihi wa sallam tó ń ṣe rúkúyà wọn ka rúkúyà sùn lára àyà al-Qur'an àtàwọn àdéhìí àdúrà tó wà náà àwọn àdéhìí tá nàbì sallallahu alaihi wa sallam ó kó òkókó tán kí ni ń ṣe sí kálọ̀ mọ̀ ẹgbẹ́ ń dá ṣe sí lápapọ̀ nǹkan méjì ni o nǹkan alákòókò onáníkè gbogbo apáta tá à ń fẹ́ ìwòsàn tá à ń fẹ́ kí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ọba wa gbẹ̀ntì ń ṣe wá kúrò a gbọ́dọ̀ ní ìbàlẹ̀ ọkàn sí gbogbo dáadáa kọ́kàn wa máa balẹ̀ sí gbogbo ntọ́ dáa kọ́kàn wa máa balẹ̀ sí gbogbo ntọ́ bá ń fẹ́ kọ́kàn wọn balẹ̀ sí gbogbo tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ìwọ ò lè rí ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run bá gbà nígbà tí wọn náà bá jẹ́ olùsí àtakò fún tọ́lọ̀ bá fi ránṣẹ́ sáyé. ìgbésẹ̀ kejì òun náà ní ká ṣe sùúrù ká sì lọ́ọ́ máa máa dájú pé gbogbo ti ń bá wa fara àwọn àṣòro tá à ń dojú kọ́. àwọn wàhálà tó jẹ òkúta àdìgbòlù nínú gbèsè ayé wa ọ̀nbẹ́nu tọlọ ti pàkọ́lẹ̀ rẹ̀ pé kò ní ṣàìsí wa nítorí pé tọ́lọ́wọ́n bàbá kọ pé ó séyàn kò sí bàbá ẹni tó lè gbé kó séyàn ọlọ́wọ́n bá ló máa mú dáadáa wá oní àlọ́ba tó máa mú dàkejì wá ó wa torí wàá máa kọ́ dọ́ ọlọ́wọ́n ọba ló ti wá àdáwò lọ́lọ́wọ́n ọba ń fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe ṣe sùúrù àbí òní ṣe sùúrù tẹ́rú bá ṣe sùúrù ọlọ́wọ́n ẹlẹ́dàá wa yóò fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ọlọ́wọ́n ṣàánú rẹ̀ yóò jẹ́ ó ṣe àṣeyè yóò wá gba ìsàtọ́pọ̀ gẹ́gẹ́ bọ́lá ń sọ yìí pé innama yuwaffa bighayri hisab níṣẹ́ lọ́lọ́ máa ń pé ẹ̀san àwọn oníṣòro fún wa o láì kò fi ìṣirò sí i. ajẹ́gẹ́ eléyìí tó jẹ́ odindi nǹkan méjì ló wà lábẹ́ rẹ̀ fẹ́ni tí ń fẹ́ láti borí gbogbo tí ń bá farafinra láàárẹ̀ àìsàn àti àmódi ó náà ní kí ọkàn wa balẹ̀ sí gbogbo dáadáa tó lọ́n fi ránṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ní sùúrù. ṣùgbọ́n àwọn ìwọ fúnra ara rẹ tí nǹkan ṣe àwọn nǹkan tí ń bọ̀ yìí tún dọwọ́ rẹ pé mójútó lójú ọ̀nà àti ríwòsàn kọ́lọ́mọ̀ bó lè bọ̀ sànù rẹ ó náà ní pé máa ṣiṣẹ́ rẹ kí iṣẹ́ rẹ rẹ ó sì pọ̀ dáadáa kọ́ ọmọ kagara kọ́ ọmọ kárẹ̀ lórí dáadáa ṣiṣẹ́ ìwọ aláàárẹ̀ tẹ́tì ìwọ tó ń sáré àwọn àjọṣe rẹ àléébù kan ṣe é. ọgbọdọ mójútó lójú méjèèjì nítorí pọpọ nínú àwọn èèyàn tó máa ń ṣaláìsí láìsàárẹ̀ kọ́mẹ́sẹ̀sẹ̀ tí ìsọ̀wọ́ tó ń sàárẹ̀ ó ṣeé ṣe kọjá pé àárẹ̀ yẹn yóò padà já síkú jẹ́ni tí ó pọ̀ ní ìrántí máa wí àwọn ìrántí ní sì máa kí alukur'ani tó ń ti àdánwò tí ń yìí nítorí pé àwọn eléyìí ń bẹ tó fi máa ń pa àdánwò tí ń sẹ́yìn rẹ̀. bákan náà nínú àwọn nǹkan tó ṣe òun náà ní pé kó máa wá tí ààyè ibi tán bá ti ń kọ́ ni nípa tọ́lọ́ ibi tán bá ti ń kọ́ ni nípa tànàbà Muhammad sallallahu alayhi wa ààrẹ máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ máa wá gbọ́rọ̀ máa wá gbọ́ tànàbì nítorí pé kò sí ẹnìkan láyé tí ọkàn rẹ̀ hílàhí ló ń dà láàmú kò ẹ̀dọ̀ fi lórí òróǹro tí ó wàá fi kọ́ra kéèyàn máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ níbi tí wọ́n bá ti ń sọ nípa tọ́lọ́n tó ń sọ nípa tànàbì sallallahu alaihi wasallam àyàfi kọ́kàn onítàn máa balẹ̀ ẹnjẹ́ ọmọ ọkọ ìrojú níbi ìdààmú ìdààmú dààbò tààrẹ̀ ti ń sọ ń bẹ nínú ọ̀rọ̀ nabi muhammed gbogbo àwọn tó ṣe pa agbádùn àdébi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ àwọn tó ṣe pa agbádùn kí ni wọ́n ń gbọ́ mbẹ kí ni wọ́n ń bá wọn sọ òun làṣàkáṣà tọ́pọ̀lọpọ̀ ń dá títà rẹ̀ bá wá sí ọ sọ wá rò pé ọ̀rọ̀ Ọlọ́run fún tiẹ̀ máa gbé ọ wá kódà máa gbé ọ kọ́kọ́ lọ́rùn ọjà bọ ọ̀pọ̀lọpọ̀ òfin tọlọ́run ọba kọ́ra wọn ò fi tànàbì sallallahu alaihi wasallam wọn ò fi kọ́ra ẹ̀sìn súkẹsúkẹ ẹtàjẹ iná lọ́pọ̀lọpọ̀ ń ṣe àwọn kẹta àfojú yẹn ẹnbẹnu tọlọmọ bá máa fi wóyàn tọlọmọ bó fi mú ìdààmú rẹ àárẹ̀ rẹ rẹ tọlọmọ bó fi mú kó pátápátá máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ nítorí pé ẹni tí ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ akramakumullah ọ yóò ní ìmà nípa tọlọ yóò ní ìmà nípa tànàbí sallallahu alaihi ìdààmú kan bọ ọkàn rẹ ọbalẹ nínú àwọn nǹkan tí wọn máa sọ ní àkàwé àtàwọn tó

nínú àwọn kan eléyìí tó tún ṣe tọ́lọ́wọ́n ọba tí ó fi bọ́ gbé àwọn nǹkan burúkú yẹn àárẹ̀ àmódi tí ń bọ́ farafinra tọ́lọ́wọ́n bó fi bọ́ gbé dànù òun náà ní pé kó gbìyànjú láti jẹ́ ọ̀n fowó ra nǹkan tó lè wúlò kọ́ ọ máa gbọ́ kọ́ ọ máa lára rẹ̀ bí kò ra àwọn àwọn sídìí. eléyìí tí wọn fi ń bá yẹn sọ̀rọ̀ lọ kọ máa wá gbọ́ kọ máa gbọ́ ní mẹ́sàn mẹ́wàá kó o sì máa gbìyànjú láti jẹ́ pé ntọ́ fi ṣe o mú owó rẹ kó o fi ràtìrà tó wúlò tí ń bá ní sọ nípa ẹ̀sìn ọlọ́run kọ kọ kó o sì gbìyànjú láti máa lo ntọ́ wà nù ẹ̀ ìfinimànà àwọn àròyìn àwọn àtà lóríṣiríṣi tó wà ń bẹ kọ́ máa lò kò sí tàbí ṣùgbọ́n tí yẹn bá gbé àwọn ìgbésẹ̀ tá a wéyìí báyìí pẹ̀lú àárẹ̀ yóò wọlé máa bá yẹn farafinra àárẹ̀ yóò padà dé tán yóò padà dé téèyàn gbàgbé lọ́pọ̀ àìmọye ìgbà a rí i pé ní ìgbà tí àárẹ̀ bá ń ṣèyàn ní àwùjọ wa oríṣiríṣi ọ̀nà náà máa ń gbé gbà ní ìgbà tí wọ́n bá ti ń gbìyànjú láti fọwọ́ lé jẹ́ tọwọ́ ilé ọba ká wọ́n gbé lọ sọ́spítù tó bá tún dọ́spítù bóyá ti pẹ́ kí wọ́n tó gbé débẹ̀ ọwọ́ oògùn ò lè pamọ́ àwọn tún lè ní kí wọ́n gbé lọlé kí wọ́n lọ fọwọ́ lé jẹ́ ní ìgbà tó bá tún délé oríṣiríṣi nǹkan òun láàrí eléyìí táwọn èèyàn máa lò tí àárẹ̀ àti àmódi eléyìí ti ń ṣe wọn àbí wọ́n ti rí ẹni tí ń sáré rí tó ṣe é pé látàrí àárẹ̀ ti ń ṣe é. wọ́n sì lọ wọ abẹ́fẹ́lẹ́ wọ́n fi sa nígbẹ́rẹ́ ní gbogbo oríkèé ara rẹ̀ wọ́n sa káríkárí wọ́n sì rẹ́ nǹkan bójú ọgbẹ́yìn wípé yọ gbádùn àfà tọgbẹ́tọgbẹ́ gbẹ́rẹ́ tí wọ́n sa náà ni màláìka kú pẹ̀mí ẹ̀ gbẹ́rẹ́ ọ̀ràn màláìka kú kú rẹ̀ ọ̀bá ti kú ó tún pa lọ sálùkì yá nígbà tí wọ́n bá láwọn fẹ́ fọwọ́ lé jẹ́ wọ́n lè ti torí àárẹ̀ tí ń ṣe kó máa gbẹ bọ́ lọ sóríta oríta mẹ́ta dáràn oríta mẹ́rin ọ̀bọ̀n bẹ̀ kámẹ́sẹ̀ tí ìsoríta mẹ́fà àbóríta mẹ́jọ wala hawla wala quwwata illa billah kọ́dà látàrí pẹ́lúmi ń sáré wọ́n lè kéke egun ọjáde egun ní ọkà rẹ̀ lọ wọ́n lè kéke oró ọjáde tóru bá ti kíjé àárẹ̀ ọlọ́ọ̀. irọ́ lásán wọ́n wọn jẹ lóríṣiríṣi lórí ara ẹni tí ń ṣírkùn ṣírkùn ìṣẹ́bọ lẹ́yìn náà ìṣẹ́bọ lẹ́yìn náà ìṣẹ́bọ ọ̀bẹ ẹlẹ́dàá wa ọba tó ṣe pé òun ló máa ń pé ká ká ọba tó ṣe ló kọ pé eléyìí tá à ń ṣe òní òjà àríwó sàn bóò làbá ti wá àríwó sàn ṣéṣe tó ni wà tó máa ń wo ní sàn sálìjà nù kan wà tó máa ń wo ní sàn ọba tí ó wo ní sàn náà ló tún takò lánàá rẹ̀ òun náà ló tún gbé pẹ́rẹ́ kíkà náà pẹ̀lú ẹ̀ pé òun ní tẹ̀lé tiẹ̀ sẹ́ ó sì gbọ́dọ̀ tó fún ọ lálàáfíà sẹ́ wàlà hàwùlà wàlà quwwata ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn ní tí wọ́n ń dìdì lọ́dí lọ ó dilé babaláwo ọdìlẹ alágbègbà wọn máa gbé wọn ká lóríṣiríṣi àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ikú náà ni wọn padà gbẹ̀wò lọ́rùn ewúrẹ́ rẹ̀ áá àwọn ológun sùn ni kí ló ṣe wọn àwọn babaláwo wọn ò ní fámánì kí ló ṣe alágbègbà agbègbà sọnù ni àwọn tó ń tẹyà rìn àyèpẹ dànù ni tóbi wá jẹ pé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ arákùnrin yìí ọ̀padà tẹ́rí gba sọ ọjàwé bomú ọ̀dà láìsí àbà oògùn sísẹ́mà tóbi wá jẹ́ kó kú máa ń lọ tí wọ́n ní ẹnìkan tó lóògùn kù ní oògùn kú báwò. a alimami shafi'i rahimahullah wọ́n ní wa ma yughni 'anil mawti ad kò sí oògùn kan tó lè gbani lọ́wọ́ kú kò sí oògùn náà tó lè gbani lọ́wọ́ kú. torí de eléyìí báyìí nígbà tí yorùbá náà ro lọ́tán ro bọ̀ wọn ni á ah, kò sólógùn tó lè rí tíkú ṣe hmm, kò sí òbúrò kọ́ wà kó rí sí kọ́kọ́kọ́ sí fúnra rẹ̀ náà kó wọn má kú. ẹ rí i pé nínú àwọn orúkọ gbogbo ilé lórúkọ láwọn àlùwà nílẹ̀ yorùbá wa yìí kò sí ilé náà tí ò lórúkọ ṣùgbọ́n àti ìrìn dé ilé wọn èkó ilé àìkú àìkú báwo ẹ̀yin gẹ́gẹ́ bíi dání òkúta lẹ́yìn. kò sílé àìkú gbogbo èèyàn náà ni ó kù kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá lọ́tọ̀ kú o ó lè pẹ́ ó lè yá ọjọ́ kan bọ̀ tí wọ́n padà dìtà tèmi wọ́n padà dìtà torí bá wá sí wa eléyìí báyìí tá a bá jẹ́ mùsùlùmí ọlọ́run bá fẹ́ fi wa ni o anábì sallallahu alaihi wa sallam ọ̀sán lórí ẹ̀kún tó bá fi lè gún kọsàdédé gun lásán àfi nítorí pọ́lọ̀ fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ adúpẹ́ fọ́lọ̀ tó ṣe wá mùsùlùmí ìdẹ̀ra ńlá ni jíjẹ́ mùsùlùmí ṣùgbọ́n kò lè yé àfifẹ́ni tí bá máa ronú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn ọmọ pọ́lọ̀ ń ṣèdẹ̀ra kankan fún wa ńgbà tá a bá ti lówó tá a bá ti lówó ọ̀pọ̀lọpọ̀ lẹ́rìí tí ọkàn máa banújẹ́ tí wọ́n máa bínú tí wọ́n máa fajúro bí ẹni tó ń sópa lè máa dá nítorí pé kò lówó ṣé owó wá ní gbogbo nǹkan ni èso owó ni gbogbo nǹkan ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún ọ nípa alìsílám ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra tó wá tẹ̀lé ẹ wo ìdẹ̀ra ti pé kò sí tí ò sí ọ láyé lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí láì dáa láburú àfikọ́jẹ́ pé ń ṣe lọ́nà tí ó sí ọ nítorí kọ́ pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ Allahu eléyìí ò ṣe fún káfíìn anything tó bá ṣe káfíìn àdánwò àrélù àjálù tó bá ṣe ìpalẹ̀mọ́ ní ńlá ni ẹ̀kú ìpalẹ̀mọ́ ni ìtumọ̀ gbogbo tó bá ti káfí ẹ kú palẹ̀ ma torí ìyá àti bàbá ńlá ń bọ̀ ìyá àti bàbá ńlá ń bọ̀ fún ṣùgbọ́n ìwọ wọn ń parẹ́ fún ọ wọn ń parẹ́ fún ọ wọn ń parẹ́ fún ọ títí tó fi dénjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà tí ò ní kun kankan nínú àṣìṣe eléyìí tí ó mú kọ́ kọ́kọ́ wọ ọ́nà tó wà lìjẹ̀nà sọ ayẹ wa nígbà tí nǹkan kan bá wá ṣe wa kọ́ wa jẹ́ pé tọ́lọ́n láàmú àtàkù ló kọ́ pa wá wòsàn ló kọ́ pa wá kí àdáwò yìí kó kó mbẹ kọtọ sí wa o àyàfi tá a bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àyàfi tá a bá gbàtà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí a lọ mà ike ẹsìn Islam ó ṣe ìjẹkùn fún wa o tá a rẹ bá ń ṣe wa tá a máa ń tá a lè lò sí àbá ló gbogbo nǹkan sí kọlọ ọkàn tó náà ni kò tí ẹ sáàmì pé yóò kú o a níta lè lò sí wa òun náà ni rúkìá rúkìá òun náà ni àdúrà eléyìí tá a máa ń ṣe láti fi wá ìsọ̀ àdúrà tá a máa ń ṣe láti fi wá ìsọ̀ láti wá ìsọ̀ lọ́dọ̀ Ọlọ́run kó ṣọ́ wa kó là wa níbi aburú tí ò tí ì dé kó má wa kó wa kó wa lọ́wọ́ aburú tó ti dé kó wa mú kú ò nítorí pè ní rúkìá nù àdúrà tá a ṣe fi lé aburú tí ò tí ì dé kó má bàa dé sọ́dọ̀ tá a se tún ṣe láti fi pé kọ́lọ̀ wọn bá wa kásẹ̀ eléyìí títí ń bá wa fara fẹ́ra kọ́ bá wa ká kó eléyìí ni wọ́n ń pè ní kíni ar ẹ̀sìn islam farama ó sì bá sunna anabi muhammad sallallahu alayhi wa sallam mu pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé alukurani là ń ké láti fi ṣe ruqya alukurani là ń ká láti fi ṣe ruqya tàbí. àwọn àdúrà ìsọ eléyìí tó wá nínú súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam òun là ń fi wá ìsọta wí ìyẹn pé tí o bá jẹ́ alukur'an àti jẹ́ àdúrà tó wá látọ̀dọ̀ nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam pé o láti wá lọ kó àwọn ká fi wá ìsọ pé náà ń ṣeun.

òní gbólóhùn tá a máa lò láti fi ṣe arúgbìyà torí ẹ ó wá nínú hadith ó wá nínú hadith láti ọ̀dọ̀ Awf ibn Malik radiyallahu anhu òní kunna kunna nuraqi fil jahiliya òní ní ìgbà tí a wà ní kí o fèrè tá a ti jẹ́ mùsùlùmí a máa ń ṣe rúkúyà a máa ń pọ̀fọ̀ àwa náà máa ń pọ̀ gèdè àwa náà máa ń wí gbogbo gbólóhùn kèfèrí lẹ́nu. nítorí pé ọ̀fọ̀ ògèdè àyájọ́ nǹkankan yẹn iṣẹ́ kẹfìrí ni máa bí nítorí pé kò sí ọ̀fọ̀ kan eléyìí tó ń pè láyé tọ́jọ́ ni wọ́n ń pè wọ́n lè máa pe irúnmọlẹ̀ wọ́n lè máa pe àwọn awin tó wà nínú atẹ́gùn wọ́n lè máa pe àwọn awin eléyìí tó wà nínú òkun wọ́n lè máa pe àwọn alálàálẹ̀ wọ́n lè máa pe àwọn ògún wọ́n lè máa pe esu. wọ́n lè máa pe oya nínú gbogbo ọfọ. níta ń pè lọ́fọ̀ nìyẹn mùsùlùmí kọfọ̀ lèmọ́mù tí wọ́n ń kọfọ̀ ọ́ dájú pọ̀ gbádùn alukurani bẹ́ńlẹ̀ ọ̀mọ́ ake ọ̀fọ̀ lọ́wọ́ akutó ń tún ké ńgbà tí èsì pé nǹkan sí ọ ó ní ẹ̀fọ́ alukurani sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀fọ̀ lọ̀rọ̀ yọgbà ọ̀fọ̀ báwo wọ́n sì fi ọ́

mo rò pé pẹ́ ìgbà tí wọ́n lọ rí aṣọ tí wọ́n sá wọ́n bá pé wọ́n ti ya aṣọ yun níwájú látòkè délẹ̀ wọ́n ya látòkè délẹ̀ sòkàkà kí àwọn mú aṣọ yẹn káwọn náà tún ya kún tún ya kún tún ya kún dànù ọkọ bá mú lọ́ba dáná sí bàtọ́kọ dáná sí arábìnrin yìí ni wọ́n á fún mi róyìn ó ní láàrin bí ọ̀sẹ̀ kan sígbà yẹn lórí àwọn bá bẹ̀rẹ̀ sí ní wú lórí àwọn bá bẹ̀rẹ̀ sí ní wú lórí àwọn bá bẹ̀rẹ̀ sí ní wú lọ́ba di àárẹ̀ tí wọ́n ń gbá wọn ká títí di báwọn sì ń bá mi sọ̀rọ̀ kọ́lọ̀ ńlá kọ́kọ́ bá fún ọ lálàáfíà. àwọn àlejànú wọ́n ń rí wa àwọ̀ orí wọn wọ́n ń rí wa àwọ̀ orí wọn ẹnikẹ́ni tí bá ń bẹ ilé ayé ilé ayé kì í tá a máa ń jókòó tá a máa ń fẹ̀yìntì ìyẹn gbọ́dọ̀ pọ̀ ládùá àwọn àdúrà tó máa ṣe tí àwọn ẹ̀dá burúkú máa sá fún ẹ àwọn àdúrà tó máa ṣe tó sì pé tó bá wà burúkú kan ní dúró bẹ́ẹ̀. gẹ́gẹ́ bá alayhi wa sallam ó ti ṣe sọ fún Umar ibn ó ní ìwà Umar ó gba ọ̀nà kan rí láyé àfi ká ṣètò ọ̀nà ọgbọ́nà mi kò tó bẹ́ẹ̀ tí ọba ọgbọ́nà. èèyàn ni Umar èèyàn Umar gẹ́gẹ́ bíi ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin rẹ̀ sáwa ìmánì rẹ̀ ní agbára gidi kìí ìmánì tí ó bụ sómi tí ó yòrò bíi ìmánì ìmánì tó gbópa gidi ìwọ ìmánì ń sọ fún ẹ pàánà bí ní ẹsẹ̀ àdúrà báyìí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ọlọ́wọ́n sọ ọlọ́wọ́n dáàbò bọ́ tẹ̀bó ti imú rẹ̀ ó ti máa yínra rẹ̀ láì jẹ́ eléyìí ayé níbi táyé ìlànà aṣọ wa kò lè ṣiṣẹ́ fúrú rẹ mùnáfìkì kọ́ ni wọ́n ní ó wúlò àmọ́ Umar radiyallahu anhu nígbà tó gbé ìmánì yẹn ní agbára gidi kò lè gba ọ̀nà kẹ́kí ṣètọ́ ni ọgbà bẹ̀ ìwọ tó wá àti ṣètọ́ ni lẹ́jọ́ dálé àti ń ń kọ́ bọ̀ ń ń torí ẹ bó ṣe kọ́ bó ń jẹun tó ṣe bísímìlá ṣètọ́ni náà ti ó ti ọ̀bọ̀ nígbà tó kọ́ owó ti bọ́nú àmàlà tó fi ti ọ̀bọ̀ pé irú rẹ̀ là ń wá ìwà ni là ń wá subhanallah torí ẹ nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀

wọn na ń nànàkú nàmá sọ̀sọ́ ọmọ pé tí wọ́n sọ̀rọ̀ aláti lò ọmọ rẹ̀ ó lówó torí pé ayé experiment làwọn wá àwọn wò pé ẹja lówó káwo bí ó ṣe ṣiṣẹ́ ewúrẹ́ eléwúrẹ́ kan bá wà nàmọ̀ ọ̀ràn ṣẹlẹ̀ ká tó pẹ́ yẹ̀yàn torí di ẹlẹ́yìn nígbà tí wọ́n bá sì yanjú rẹ̀ tó túká tó túká tí gbogbo òsì ń ọmọ ò rí nǹkan tí ọ̀dà ti túbá gbogbo nǹkan ti parí nù. ó a máa ń ṣe gbogbo orú eléyìí láyé jahiliya a máa ń pọ̀fọ̀ a máa ń pọ̀gẹ̀dẹ̀ a máa ń ṣe gbogbo ẹ̀ àwa sọ pé anabi sallallahu alayhi wa sallam kayfa tara dálì kí ni torí sí tàǹsì faqal anabi ni a'ridu alayya ruqaqum ó ní ẹ̀sáwù gbogbo àwọn gbólóńtẹ́ ẹ̀ máa wí láti fi wá sàdìn ẹ̀sáwù ẹ wí wọn fún mi kí n gbọ́ lẹ́yìn rẹ̀ lànà bí wà ní la ba'sa bir-ruqa ma lam takun shirka lọ́dọ̀ ọlọ́run ọba wa lópin ìgbà tó bá ti pé gbogbo gbólóhùn dáhùn wí kò sí ìṣẹ̀bọ sọ́lọ́run ọba níbẹ̀ gbogbo ọ̀fọ̀ ní ìṣẹ̀bọ sọ́lọ́run wà ń bẹ̀ òkojú yọ gbogbo ọ̀fọ̀ kò sọ́fọ̀ náà láàyè kódà kó sì lè má mú lò fún ọ tó bá ti jọ́fọ̀ ní ìṣẹ̀bọ sọ́lọ́run ọba wà ń bẹ̀ kò sí gbogbo ògidì ẹ̀yà àfikọ́jẹ́ pé ìṣẹ̀bọ sọ́lọ́run ọba wà ń bẹ̀ àwíṣẹ àwígbọ́ gbogbo àwọn rọ́bìṣì yẹn ìṣẹ̀bọ sọ́lọ́run ọba náà kíni táwọn máa wí àmà kí alukur'an a sì máa ṣàdúrà tó wà ní sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa sallallahu alayhi wa alihi wa sallam kẹ́bí ó sì sọ pé ìṣòro kan ní dé bá mùsùlùmí ìpájú ìdààmú wàhálà tí mùsùlùmí wa sọ pé allahu rabbi la sharika àfikọ́lọ́ ọ̀hún kú ọ ẹ o gbọ́dọ̀ bó ṣe máa kọ́ gbàṣẹ́jọ́ àyà allahu rabbi la sharika ọlọ́wọ́n kó mú kú ọ náà tó ntáwọ irú ntáwọ la hawla wala quwwata illa billah pẹpẹ ọ̀rọ̀ kan ní nínú pẹpẹ ọ̀rọ̀ aljanna ara ntá máa wí nù tábà bá ara wa nù sùn àbí wàhálà ní ntáwọ náà máa wí nù àjọpọ̀ àdúgbò fọlọ kèé sùn ndi rádaràda ká ndi n'itori ara wá béèrè ìwé lọ bó ṣe dẹ́yìn mọ́tò ní máa ń pọ̀fọ̀ níta bá wí fún kíníkan ní kíníkan pọ̀ kíníkan bọ́ọ̀lù ẹlẹ́dẹ̀ wò wọ́n fẹ́ kọ́lọ́pàá náà máa wò bọ́ọ̀ àfà lọ́lọ́pàá bá ní bọ́ọ̀ báwò. bọ́ọ̀lù ìjọ ìwọ owó kówé ọkọ̀ wa tó bá kówé ọkọ̀ wa ẹgbẹ́ rẹ̀ ó gbẹ̀mẹ̀ lọ́ba tó lọ tọ́fọ̀ pé ọ lọ sẹ́wọ̀n ọ lọ sẹ́wọ̀n ọ̀fọ̀ kan ò sí tó lè yọ mẹ́. so àmì tó bá gbórí òdodo lọ wà wọ́n sọ pé Allahu Rabbi la sharika lah

tá n fi ń ṣe rúkúyà tó bá jẹ́ pé nínú alukur'ani ló ti wá tó bá jẹ́ pé nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ló ti wá ọ̀tọ̀ kọta kò fi Ọlọ́run ọba gbé kásì ṣùgbọ́n a gbọ́dọ̀ gbàgbọ́ o pé rúkúyà ń gàgàgàgà ayé àtànkà sí wa la àdéhìtì tí wọ́n ń kàdúrà tó náà sí kágbà yìí gbogbo àdúrà yẹn o sábàbí lásán ni kò lè dá nǹkan sí o sábàbí lásán ni kò lè dá nǹkan sí a gbàgbọ́ bẹ́ẹ̀. ẹ̀yà àfitọ́ náà bá bá kọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ eléyìí jẹba torí ẹ̀ kò sí tó burú ká ṣe rúkúyà rúkúyà tó wá dáa jù wọn lè ti yàn fúnra sọ nípa àdúrà tó fẹsẹ̀ nílẹ̀ dọ́dọ̀ ànábì tó sọ nípa àdúrà sọ má ka ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò sọ ọlọ́run ẹlẹ́dàá wa yóò là àpèjúwe ní àwọn ẹrú ọlọ́run ìdààmú báwọn nípa pé àlùjánu wọlé sí ọ̀kan nínú fámìlì wọn lára kọlọńdà kọkọ bá fún lálàáfíà ọlọ́run ọba ìpọ́njú ni ọlọ́run dàkún bá mú kó ọlọ́run ọba kò fi dáadáa kò fi dípò rẹ̀ fún wa tó wọ́n ti wọ́n ṣe wàhálà ká wọ́n lọ síwájú wọ́n lọ sẹ́yìn wọ́n ṣe rúkúyà tó èsì gbogbo bí tí wọ́n lọ ní làlùjá yìí ti react tí wọ́n máa ń ka àdúrà alukurani títí títí wọ́n ká ayé alukurani títí títí títí tí ìbòmíì arábìnrin ọ̀dàkú àlejànà sọ̀rọ̀ tí wọ́n máa sọ fún kọjáde kọjáde ọ̀sájáde wọ́n sá ń gbọ́ pé àlejànà lọ́wọ́ àbẹ̀ tí wọ́n bá lọ bòmíì tí wọ́n máa ṣe rúkúyà yẹn àlejànà yẹn ò ní rúra kò tẹ̀ ní sọ̀rọ̀ ètò túmọ̀ sí pé gbogbo gbólóhùn tí wọ́n ń ka yẹn kò bá ọ̀pá níbi tí ó ti tí ó ti kígbe subhanallah so sẹ́mọ̀kẹ́ tó wà ló dààmú yóò tún máa gbìyànjú náà ni kí la tún lè ṣe kí la tún lè ṣe eléyìí tí máa mú kẹ́ni tí ò bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ wa lọ sí ti ọ̀dà tó báyìí iná bá pè nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ah, ìwé àdúrà kan sì wà nù ìwé àdúrà kan wà tó jẹ́ pé wọ́n sọ nípa ìdájọ́ ọ̀dàn àtàgbègbà níbẹ̀ wọ́n wá sọ àwọn àdúrà téèyàn máa ṣe sínú ẹ̀ láwọn àdúrà tó pé téèyàn bá ń ṣe pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò máa dínà aburú kó tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé aburú ti ṣẹlẹ̀ ọlọ́run ọba ò fi kà ń lẹ̀ tó wọ́n bá sì wà. wọn á ní ìwé yẹn mo ti túmọ̀ rẹ̀ sí yorùbá tẹ́ bá mọ yorùbá ma wá kà ẹ wá máa rí àwọn àdúrà yẹn lárúbáwá ń bẹ àtún transliterate rẹ̀ subhanallah wọn bá gba yẹn lọ wọn padà síbi tá ti wá lánàá lánàá yìí lánàá lánàá yìí ẹni ẹni tó sin aláàárẹ̀ yìí wá mo ní kí ni nǹkan ìyàlẹ́nu tẹ́ rí wọn làwọn ọmọ kí ó lọ títí pẹ̀lú dáadáa táwọn táwọn máa kà làwọn ń ṣe àdúrà yìí sí aláàrẹ̀ la pẹ̀lú ìwé tí mo fà wọn làwọn bá rí tí àlejànú react lẹ́ẹ̀kan náà subhanallah ó react ìwé wo ló ń lọ ìwé wo ló ń lọ yẹn sọmọ kó yẹn ní òun láàánú tánú ní kẹ́ lọ síbi tẹ́ lọ ẹsẹ̀ pa wá ní ẹsẹ̀ pa wá ní. Allahu akbar mo ní ẹ múra sí ẹ máa ka ẹ máa ka èèyàn wá sọ pé ọgbọ́dọ̀ jáde tó ọba jáde ní ti fojú ra rí. subhanallah ara ìmánì lọ́wọ́ àjàmá lẹ́yìn náà bá ní ìmánì nítorí fatiha suratul fatiha tó ọba kà ó tó láti ṣe rúkúyà kálíjànú ti ń bẹ lára ẹni anabi sallallahu alayhi wa sallam alijanu wọlé sí yàn lára láyé rẹ̀ anabi òkè fatia anabi ni jáde èmi là anabi ọlọ jáde èmi là anabi ọlọ wàlẹ ó sì jáde tó báwọn ní táwọn náà bá ní imáni suratul Fatiha mazani di pé á lọ bá apá kan lókè odò nísàlẹ̀ odò àwọn nìkan lọ máa ń gbé ọmọ fatia kì í àmọ́ sọ ní imáni and by the time that bá sọ pé ok màá jáde but with one condition Any condition náà màá fi ara eléyìí lẹ̀ ara rẹ̀ màá wọlé sí sódò ibi tó lé sí náà torí pé àlùjànnú máa ń sọ bẹ́ẹ̀ yóò sọ pé ibi tó ń wá ìyọ́ tí ò ń lọ́rùn àmọ́ tó bá ní túláàsì kó wọ́n jáde òun jáde ara rẹ̀ ló wọ́n wọ̀ ìwọ tí yọ jẹ́ pé òun gbélé díngí òun á lọ sọ́kù ìmánì tíwẹ́tíwẹ́ tó ń gbé ká àṣírí òtù irú ẹ̀ ti tẹ̀lẹ̀ sáfà kárí ọjọ́ máa mẹ́sù wọ́n ń ṣe rúkúyà tí arábìnrin kan tí àlìjánu ti pẹ́ lára rẹ̀ òun àní dáadáa gbọ́n àfi kí wọ́n àlìjánu yọ jáde lò lónìí ni kò ní dọ̀la lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà nítorí pé tálìjánu bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lára ẹni tálìjánu wọ̀ tẹ́ ń bá ń na onítì tẹ́ ń bá ń lò àlìjánu ni ọmọ gbọ́ ẹni tí ó dé èèyàn kò ní gbọ́ kódà tó bá jí kò lè sọ pé fọwọ́ kàn bì kan. akramakumullah àfàyọ àfúnlọ́rùn àfikọ́ jáde àfikọ́ jáde ó ní ọ̀nà àwọn jáde pẹ̀lú condition fún wọn wọ ara rẹ̀ afábá ní wà wọ ara rẹ̀ ó ní ó ṣe sáà ló ń bá gbẹ́kú kí ló ń pa lẹ́kún gbogbo ọ̀nà táwọn máa gbà wàrà èèyàn lára rẹ̀ ó ti di kò síbi tí èèyàn lè gbà wàrà rẹ̀ lọ. àfáàyàn ni òdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wa sallam anábì sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in tó bá fi lè wí nípa ọgọ́rùn ní ojúmọ́ kan ṣètọ́ni tèèyàn àbí àlùjànnú ó ní mo wí lónìí mo sì gbà pé bẹ́ẹ̀ abájọ ti ń sọ fún fóun ọ̀rọ̀ náà wọlé ọwọ́ àjàdì tàwa ní ìsìn sáà rántí sàdúrà láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wa ó sì ti pọfọ̀ kó tó jáde láàárọ̀ ọ̀fọ̀ òfò ọ̀fọ̀ àdánù tí ò pé kí nǹkan ọmọ sí ọ torí pọfọ̀ tó ń pè náà àwọn àlìjánu ló ń pè yẹn bí ẹnìkan bá ń bẹ lọ́wọ́ ẹni wọ́n bá fún lóúnjẹ wọ́n ń bẹ lọ́wọ́ tí òun òun náà ń bẹ àlìjànú lọ́wọ́ ẹ̀sì ọ ẹni tó bá fún àlìjànú tó fún ṣètọ́ni ló ń jẹ tó pọ̀ jù ní òsè tiẹ̀ tó gbogbo ṣètọ́ni ló bá wá pọ̀ níwájú wọn tó dúró ti gbogbo wọn á so àmọ́ ń kò sí ògùn náà gbàgbọ́ ògùn òfò ògùn àdánù iná ní kálukú وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ní gbọ̀ngbọ̀n lójúmọ́ ọlọ́run fi dáàbò bọ́ lọ́wọ́ gbogbo ṣẹ̀tọ́ ní ìyàn àbí tálìjẹ̀lì títí tó rùn fi wọ̀ lọ́jọ́ yẹn tó bá tuntun wí yóò tún dáàbò bọ́ títí tí lóò tún fi má tọ́ọ̀bá wa lásìkò tó fi lè wí ọgọ́rùn-ún mọ́sálà ẹ̀jẹ̀ kó wí mẹ́wàá mẹ́wàá mẹ́wàá nígbà tí a wà láàárọ̀ mẹ́wàá nígbà tó rùn wọ̀ afá yìí pé mo wí abájọ tó ń sunkún torí àwa náà ọ̀rọ̀ wa wí o à ń fẹ́ sọ wa à ń fẹ́ kọ́ dáàbò rẹ̀ bò wá a gbọ́dọ̀ ṣe ń a sùn a gbọ́dọ̀ ṣe ń a fi ráàbò gẹ́gẹ́ ti ṣe ń ṣiṣẹ́ wa bẹ́ẹ̀ náà ní ṣiṣẹ́ fún wọn náà. ẹ̀rí ẹni tó bá sọ tó ní wàhálà kan bá òun ìdààmú yẹn ti pọ̀ ju kí ní kan sáárò ilẹ̀kùn ẹ̀yin á sọ fún pé nígbà tí ẹ bá jí láàárọ̀ àdúrà wò lẹ́ẹ̀ máa ń ṣe ọ̀rọ̀ àwọn ọ̀nà mi ìrántí mi ń ṣàdúrà kan lẹ́mọ̀ kó náà ti fira rẹ̀ fún ṣètọ́ni mi ń ṣàdúrà ẹ̀rú yín ṣètọ́ni fẹ́ náà yọ máa yí ẹyin yọ máa pa ma lórí yín a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq tí wọ́n ní kó wílẹ̀ mẹ́ta lójúmọ́ ń kọ́ ń bọ́ lọ sọ́sì بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ń bọ̀ lọ fi sí wọn ní kó wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ sáà ti wí láàárọ̀ yìí à ń sì ń fẹ́ kọ́ lọ́wọ́ sọ wa. ìwọ náà ló sì máa jánu ẹni wọn bá lóògùn kókó wa wọn tẹ mọ́lẹ̀ bọ́ tẹ mọ́lẹ̀ ò lè tẹ náà mọ́lẹ̀ torí pé àárín rẹ àtọ́ lọ́wọ́ da ọ wá sọ lọ́dọ̀ ọ̀lọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé Islam wa ó ní alẹ́ ṣe rúkúyà àdúrà láti inú alukur'an àdúrà láti inú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam lórí kábúrú ọmọ bá ṣe wá lórí kábúrú tó ti ṣe wọn kó lè bá kó lọ́dọ̀ wa ṣùgbọ́n o pẹ̀lú májẹ̀mú pa ama pé sábàbí lásán ni o kò lè dá nǹkan kan sí ta ni ó pè kó ṣiṣẹ́ Allahu Rabbul Alamin ọlọ́run kò fi sọ rẹ̀ sọ èmi pẹ̀lú ẹ̀yìn ọlọ́run ọba kó ṣe wá lọ́kàn. nínú ẹni tí ìmálẹ̀ àti ìmànà alukur'ani àti sunna tí ó wúlò fún láyé àtàkìyàmù aqulu qawli hada wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله رسول الله إلى الثقلين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe láti fi wá ìwòsàn ní ìgbà tí àárẹ̀ bá ń ṣe wọn wọn náà ní ká so nǹkan mára ká so nǹkan máàdì ká gbé nǹkan mì lóríṣiríṣi ǹjẹ́ ajé gbogbo nǹkan yìí báyìí kìí ṣe ń tọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa tó bá tiẹ̀ lọ jẹ́ pé nǹkan kó sínú tá a sọ̀rọ̀ nǹkan sọkọ́ nǹkan sọmádì nǹkan fipára tó bá jẹ́ pé nǹkan míì ni tí èsì tí wọ́n mú nínú alukur'an tí èsì èsì tó wá nínú àdúrà tó wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam bí kìnnìkan khatimi eléyìí tí wọ́n máa kọ́ wọ́n kó kọ àwọn àlìjánu lóríṣiríṣi ó kọ àwọn ṣẹyàtì tí wọ́n kọ síbẹ̀ ẹnu àwọn olùmọ̀ẹ̀sìn Islam kò pé gbogbo orú rẹ haramu ni àti pé ìṣẹ̀bọ̀sọ́lọ̀ wọn bá gan ni haramu ni ìṣẹ̀bọ̀sọ́lọ̀ wọn bá ni. nítorí tó wá nínú hadith Imran ibn Hussein radiyallahu anhu alánàbà Muhammad sallallahu alayhi wa sallam. ó rí arákùnrin kan tó ṣe pé ó fi ó fi òjé ó fi òrù ó fi òrùka òjé ó fi sí ìfúnpá anabi wa sallam ó wá sọ fún yín pé ama innaha la taziduka illa wahna tẹ́tí ọgbọ́n. kíní tó fi sí fúnpá rẹ yìí o ò ní tí ó lé ọkún bí ìbá ṣe pé ó túnbọ̀ kọ́lẹ̀ bọ́ lápá kúrò lára rẹ o fa innaka law mitta wa hiya torí tó bá lọ ma aflahta abada jọjọ́ mọ̀ kó ní alimami ahmed olóògbé ọ̀rọ̀ yìí jáde gba ọ̀nà kan tó gún régé eléyìí fi hàn wá bá a máa sọ nǹkan mára a máa di nǹkan mára kò bá àjọ òrùka kò bá àjọ ìfúnpá kò bá àjọ ńdè pé a fẹ́ fi ṣe ìwòsàn tí ń ṣe wá kò bá òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀tàkùn súnà nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa Uqba ibn Amir radiyallahu anhu wọlọ́nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní man ta'allaqa tamimatan fala atamma Allahu lahu ẹnikẹ́ni tó bá file di olè kamara o kọ́lọ̀ wọn bá kọ́ máa sèǹtì fẹ́ fún ìpele léyìí kìí ṣàdúà anábì ń ṣépè fún gbogbo ẹni tí bá di nǹkan anábì tó ní wa man ta'allaka wada'atan. wa man ta'allaqa wada'atan ẹnikẹ́ni tó bá so owó ẹyọ mára fala wada'a Allahu lahu ọlọ́run má jẹ́ orójú má jẹ́ ọ̀rá yìí èpè náà alimami Ahmad ló gbé jáde gba ọ̀nà na gún régé sí pé gbogbo orí ìta máa so mọ́mọ́ náà lọ́rùn so mọ́mọ́ ń dì pé nítorí pé ọmọ bá ń wé yín anabi tó ní man allaqa tamimatan faqad ashrak ẹnikẹ́ni tó bá fi lè so nǹkan kan rọ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ẹ sì máa pé gbogbo ẹni tí ń so nǹkan rọ̀ náà òun náà ara rẹ̀ ojú tí ń tì wọ́n nìsí wọ́n máa sábà gbé pamọ́ wọ́n lè gbé sí ẹ̀yìn fọ́tò wọ́n lè fi kọ́ sẹ́yìn kàlẹ́ndà wọ́n lè fi síbi táwọn èèyàn ní ti fojú gání ẹ̀ lérò pé àwọn fẹ́ gbé pamọ́ fọlọ́ torí ibi kan bẹ téèyàn lè gbé nǹkan pamọ́ sí tọ́lọ̀ náà ní rí ọ̀ǹtara rẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ anábì ló ti ṣẹbọ sọ́lọ̀ wọn. báwo wá ni tó bá jẹ́ pé nǹkan tẹ́ so ń tẹ́ so àyọkọ nínú alukur'an nínú alukur'an ni wọ́n ti mú àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ ìyá ń wò lọ́bọ̀ ọkọ́ kí ni ìdájọ́ tiẹ̀ náà àwọn olùmọ́ni ọ̀nà ọ̀tọ̀ o haramu lọ́nà o nítorí àwọn sábàbí mẹ́ta sábàbí alákọ̀ọ́kọ́ ọ̀nà ní kí gbogbo àwọn ìgbà wa tó wá lórí pé sísọ nǹkan rọ̀ kọ̀tọ́ ànábì ṣépè fẹ́ni tó bá sọ nǹkan rọ̀ àti pẹ́ni tó bá sọ nǹkan rọ̀ ti ṣẹbọ sọ́lọ́ àwọn ẹgbẹ́ àwárí wọ́n fẹ̀ wọ́n gbòòrò wọ́n ọ̀la wọ́n sọ pé àyà àti tọ́ba ká alukóra ni wọ́n sọ̀rọ̀ ó túmọ̀ sí pé gbogbo ń dá a bá sọ̀rọ̀ kọ́ bá jẹ́nu alukóra ni wọ́n ti yọ òun náà tọ̀. sábàbí kejì òun náà ni dídènà àti tara bẹ́ẹ̀ tún ṣe ìtọ́ tako bẹ́ẹ̀ nítorí tẹ bá ní tọ́ba jẹ́nu alukóra ni wọ́n ti mú kò burú wọn ò ní yé kọ́ nínú alukurani náà títí tó tún fi máa pè é tí èsì alukurani kakuku tilẹ̀kùn gbogbo ẹ̀ kíkà lóko ẹlẹ́kẹta òun náà ni pé tí ó bá dé kọ́ alukurani náà ni lẹ́ ń dé ń lẹ́ ń ṣe lóńdè lẹ́ ń gbé ká kò sí tàbí ṣùgbọ́n ẹ kan alukurani nítorí pé ẹni tó di mára òní wo ni òun gbọ́dọ̀ yọ yóò gbé wọlé tọ̀ yóò kan alukurani tí wọ́n kọ síbẹ̀ lábú níta wá sí talukurani ó fi máa di níta kan ni o lábẹ́ òfin ọlọ́run bá wa torí ẹ ẹjọ́ kó yé bá mùsùlùmí gbogbo aṣọ rọ aṣọ nǹkan gbogbo ẹ kìí ṣe ṣe ní Islam ìmọlótó aró ó ń àwọn asotira kan márùn oṣù kan má pa o tún fi kan kọ́lé gbogbo àbáwọlé wọn nǹkan náà ní nǹkan ní nǹkan ní wọ́n sọ̀rọ̀ wọ́n sọkọ́ wọ́n sọ̀rọ̀ wọ́n sọkọ́ yìí náà ní. ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbàgbọ́ wípé ìyẹn lè sàdédé máa rọ́jà tà níbi tí bá ti ń tajà láìsọ àsọ̀rọ̀ láìsọ àsọkọ́ subhanallah ah ah ìwọ́n lọ́ọ̀ ní ó pè ẹ́ tàtẹ́tà ọlọ́ọ̀ ní ó sì pè ẹ́ mẹ́tàtẹ́ ẹ̀ níta tálẹ́ni tó lè pé kátà ńgbà tọ́lọ̀ ń balẹ̀ níta ló kò sí asúrọ̀ kíni asúrọ̀ sí ọ̀rẹ́ láì òní àwọn àpè kọ́sọ́mọ̀ à níjọ kọ́sọ́mọ̀ náà bá ti gbọ́n pé kíní kan lè fi ń fa òun kò ní wá mọ́ kò ní wá mọ́ torí ẹni tó bá fẹ́ máa tà ẹ lọ kéde ẹ lọ kéde ńlẹ̀ kéde báyà lè tẹlifíṣàn báyà lè rẹ́díò ju àwọn lè kéde ńbẹ àmọ́ pé àwa sùn kán rọ̀ ẹ̀rí pé àwọn lè rẹ́díò náà ti ń fi àwọn ti sùn kán rọ̀ sí ẹ̀yẹ wọ́n ní kẹ́ polówó ọjà lọ́dọ̀ ọ̀tà wọn ọ̀yájú àwúre lọ ọkọjá àgbékọ́ ọkọjá awọ́rò so kẹwàá polówó lọ́dọ̀ tà bẹ́ẹ̀ ni ńgbà táwọn babaláwo náà ń polówó lé rédíò títí jẹ́ babaláwo lọ lé rédíò pé bàbá kìnnì kan ló ń lò kìnnì kan ló ń lò ẹ wá àwọn àwọn ti wọlu, ẹ sá ti pe a kò lè dàn kankan máa wá ni òun náà lọ sanwó lé níbi ń polówó ọjà wọ́n wá lọ òun sòrọ̀ òun èsè sòrọ̀ kẹ lọ́ba. túmọ̀ sí ẹni tí ń tàn wọn ti gbọ́n ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ́ má di òkú sórí àbọ̀ torí eléyìí eléyìí jẹba. wáyé o ó tún bẹ nínú nǹkan táwọn fi wá ìwòsàn lórí tí bá ń sà wọn máa hàn tú lè hàn áyà kúránì lè wọ́n lè han suratu Quraish wọ́n lè han tabati àdá lóríṣiríṣi ńgbà wọn bá wọn hàn wọn hàn sí wàhálà wọn fọ wọn mọ fọ mu àfi bí àgbo ló kọ ọpọ àwọn tí ń ìwòsàn eléyìí ò lànà muhammed Muhammad sallallahu alayhi wa sallam kódà wọn tún máa ṣe bẹ́ẹ̀ lórí pé àwọn fi ń wá wọn lórí pé àwọn fi ń wá gbéga lẹ́nu sẹ́ wọ́n lè hàn áyà alukurani fún wọ́n ní kó lọ da lọ́fíńdà sí kó máa fi rárá tó máa ti lọ bí sẹ́ promotion dé náà ni promotion tó jẹ́ pé lọ́fíńdà ni ọ̀fà wà promotion tó jẹ́ pé alukurani tó ń fi rẹ́ra bí ìpara ni ọ̀fà wa ábà subhanallah torí ìdílé gbogbo eléyìí ò sínú tẹ́sí islam tó fi kọ́ wa ọ̀nbẹ́nu tọ́ta pẹ̀sì islam eléyìí tó lọ́n fi rán nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam àgbọ́ pànàbì ṣerú rẹ̀ fúnra rẹ̀ a sì gbọ́ pànàbì ọ̀sọ̀fẹ́ nìkan pé kò ṣerú ẹ̀ kò sì sínú tànàbì fi kọ́ wa sọ ìlànà tí èsì tànàbì ní sallallahu alaihi wasallam ọlọ́run sọ alukurani kalẹ̀ kalẹ̀ bá a máa mú bí agbo ọ̀sọ̀ alukurani kalẹ̀ kalẹ̀ máa fi para bí basilẹ̀ ọ̀sọ̀ alukurani kalẹ̀ kalẹ̀ máa fẹ́ sára bí lọ́fíńdà ọlọ́run sọ alukurani kalẹ̀ oní dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin tíra náà nìyẹn eléyìí tí ò sí tàbí tàbí nínú ẹ̀ afinimana ni fáwọn olùgbàgbọ́ òdodo fáwọn olùpáyọ̀ lọ afinimana ni fáwọn olùpáyọ̀ lọ wọn bá. shahru ramadan alladhi unzila fihi alqur'an hudan linnasi wa bayyinatin min alhuda wal furqan. oṣù ramadan la alqur'an kalẹ̀ alqur'an tó jẹ́ afinimana fáwọn èèyàn olùsàlàyé yéké olùsàlàyé ìmànà yéké olùsèkìyà láàrin òdodo àti rọ láàrin ìmànà àti ìṣìnà. láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn láàrin ìgbàgbọ́ òdodo àti àgbàgbọ́ olùsọ wa fẹ́ di tá a máa jẹ bí àkàrà a mu bí àgbo báwo ló jẹ gidi náà ni irọ́ ń parọ́ náà ni. gẹ́gẹ́ bí ẹnìkan tá a fi máa ń ṣàpèjúwe wọ́n lọ lọ sílùú wọn ó ti ilẹ̀ òkèèrè wá ọ wá wá sílùú wọn toró ń ṣiṣẹ́ nídàálẹ̀ tó ń wà ó ń lù ó ń lù lù lù lù kò dún òun fẹ́ kó dún nìsí pàtó wa lọ bá àfa babaláwo kan wọn á ní baba tí oògùn owó wà bí òsì wà ọ wà mọ̀nà òun fẹ́ kẹ́ ẹ ṣe fò báyìí wọn sọ pé súrọ́tù tó bá làwọn hàn ní ìgbà ogójì táwọn bá tutù wá sí táwọn sì mọ táwọn sì ó lówó náà àwọn kí súrọ́tù tọ́wà à ń bẹ́ẹ̀ náà àwọn súrà tó gùn tí èèyàn bá lò wọ́n hàn àfa egun ọrùn rẹ̀ ó di pákó kó tó hàn tán ẹ̀wọ́n hàn ẹ̀ àwọn ọ̀rọ̀ tó kí ni wọ́n máa pa náà ayé kò tọ́ ni fún yín ẹ̀ tí ìgbìmọ̀ ẹ̀bẹ́ wa lọ bẹ́ẹ̀ nìkan ní ìsìnkú lówó lọ wá pé a máa bẹ́ẹ̀ lọ kọ́lọ́ bá kọ́wó mọ́ ó lówó ẹ̀ eléyìí ọ̀dà kan ẹ̀ àbẹ́ni tó gbé kinní kan fún ọ ó lè ní kọ́ lọ mórí bàbá rẹ wá pé yẹ bàbá ń dà kàn mọ́ kẹ̀jẹ́ pọ̀ kú bí ìṣòro rí dájì bóun máa ti máa rori dájì dájì ó gorí lẹ̀. akramakumullah ó wá lò wọ́n hàn súrà tó tó bá ogójì àmọ́ ẹ padà wá ní ìjọ mẹ́jọ. bàbá àbá babaláwo yẹn kọ̀ títí tí onítìǹfì ń kí àwọn èèyàn ní àbáwọlé wọn pé ẹ káàárọ̀ ẹ káàárọ̀ tí mo bá bàbá lé o ẹni tí mo ṣàdéhùn fún pé kó wá jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ ti pé àṣìṣe kankan àhàn kankan wọ́n bá sọ fáwọn ọmọ kí o rẹ̀ ẹ lọ tada ẹgbẹ́ bá ẹ pàmì sí kí bá fòkun wọ́n pàmì sí ẹ dá tada lù wọ́n dá tada lù àbá ẹ má rọ́nùgò wọ́n rọ́ sínú gò àbá wọn bá páàkì ẹ̀ páàkì ẹ̀ dáadáa àbí bí bọ́tú wọ́tà máa wọn páàkì ẹ̀ tán bí bàbá àṣẹ kí ẹ pé àṣẹ ẹ gbàgbé sẹ̀rẹ̀ akínni àti sísẹ̀ rẹ̀ sẹ̀rẹ̀ àti sísẹ̀ lọ́ máa kú gbogbo tàdá tàdá àbá tàdá àtà tó fomi já lọ́ba kó di Ghana ló máa lọ ọmú dada ó ṣe déédéé àkọọ́lẹ̀ ọlọ́run pé ó lówó lọ́ba lówó so ó tún wá padà wá láti Ghana ó tún lọ dúpẹ́ fún bàbá pé ah bàbá ewé mi ọjẹ́ bẹ́ẹ̀ àkẹ́ni tàdá ló <laughs> so torí ẹ̀ ọlọ́wọ́ ba ló máa ń fún yàn lówó ṣùgbọ́n nǹkan lè rìn sí sábàbí èyàn mọ̀ á rò pé eléyìí ló kí nìkan kó ṣe é ṣe fúnra rẹ̀ òun wá yóò ṣì kó ṣe fúnra rẹ̀ kó nà lówó tó tó bá lówó ẹ̀ ní balẹ̀ tí babaláwo náà bá lówó ẹ̀ ní balẹ̀ àìní ló dá dúró àìní a máa dáyàn tó sójú kan náà bíi tífà tó takú ni tó ń torí délé ilé ìjẹba ẹjá wa pọ̀ níbẹ̀ lọ pé kọ́lọ́n ọbẹ̀ ẹlẹ́dàá kó fún alálàáfíà ẹni tọ́lọ́n bá fún lálàáfíà lọ lálàáfíà ẹjá pọ̀ níbẹ̀ lọ àwọn máa yá wa tẹ́gbẹ́ ààrẹ ń bá wọn jà láti ọjọ́ tó ti pẹ́ ọlọ́run bá fún wa ẹni tó sì jẹ́ pọ́jọ́ tí ò tí ì pẹ́jọ́ ọlọ́run bá fún wa àwọn ẹni tó jẹ́ pé ọjọ́ ti kú ọlọ́run bá bá forí jì wọ́n àwọn ẹjọ́ ọ̀jẹ́ ti kú ọlọ́run tí wọ́n dìde lálàáfíà ọlọ́run ọba ọba wa kásẹ̀ àmódi àárẹ̀ lóríṣiríṣi kọ́kápò láwùjọ wa nínú tọ́lọ́run ọba ẹlẹ́dàá fi pa wá láṣẹ ká máa ṣe ní gbogbo ìgbà agbádùn àbáǹtẹ̀ sáárẹ̀ òun náà máa ṣàṣọ láti fọ́gà wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí kọ́lọ́run ẹlẹ́dàá gan àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àṣọ láti fọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ apá wa tá a jẹ́ mùsùlùmí náà láṣẹ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 كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم اقض لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها اولها واخرها ظاهرها وباطنها برحمتك يا ارحم الراحمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم الله